dáwà àlùmímà àwọn ìdáhùn sí béèrè ẹ̀sìn tí ó sì pàtàkì ọlá ìpé àwà níbi 27th of Ramadan ó gbà pé bí ọ̀túnlá lánà wá oṣù Shawwal pẹ̀lú ògùn ọlọ́ọ̀bà ọlọ́jọ́ bá wa láyàtí láyè tó dáa táàrùn àti múra ọdún òṣèwádìí sí náà láti máa pàlẹ̀mọ́ ọdún lápèjúwe zakatil fitr àtọ̀lá lọ́rọ̀ lẹ́yìn kéèyàn ti yọ zakatul fitr ẹni tó bá fẹ́ láti ọ̀la twenty eight of uh, Ramadan yóò ti yọ zakatul fitr rẹ̀ àtúlẹ̀ yọ lọ́túnla ọjọ́ twenty nine ọjọ́ ẹ̀ lámà wá oṣù tó lọ́ba ní kóró oṣù àjẹ́ pé ọjọ́ tọ́ọ̀sì ní ọdún nìyẹn ọlọ́run bá wa láyà tí láyè tọ́da tí wọ́n bá rí oṣù ayé pé a gba ọ̀wẹ̀ kó pé ọgbọ̀n nìyẹn ọjọ́ friday ìdí méjì ní ọ̀wà yìí nù ìdí ti ọdún àti ìdí ti juma ọlọ́run tó bá wa láyà dá ìtọ́jà tó káka ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ id káka ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ id ló dájú ó di wa page tíra náà page salatul eidain page tíra 81 page three hundred and eighty one ní sọ̀rọ̀ ń parọ́ eid fún wa sọ̀láàtù èdè gbogbo dábà bẹ́ẹ̀ ṣe ń gbèsè ayé wa kárí pé a mọ̀ ń pa rẹ̀ a mọ̀ tí ṣe rí àwí ń pa rẹ̀ torí àwọn kan kẹta rọ́sù wọ́n fẹ́ kọ́kọ́ pé ọgbọ̀n ni tí wọ́n ti pọ̀ gbọ̀n bí àgbà ti gbà lójú àwọn àwọn àkáǹtì rẹ̀ kó rúṣù ọlọ́ba ní kó rúṣù kò sí déédéé ó di náà ọlọ́run kó sọ́gbà lẹ́sì fún wa. sọláàtò ìdẹ́yìn ìrun ìdí méjèèjì question 392 al yajuzu lil muslim أن يتخلف عن صلاة العيد بدون أذن هل يجوز منع المرأة من أدائها مع الناس بيري مدني يا فابيري لك أنا هل يجوز للمسلم سطف مسلمي يتخلف عن صلاة العيد كما لو لكيله العيد بدون أذن لا يسي يديكو تاكي كدو دي لو نقف في بقى سنة نيه يسيكو

oni wa alyajuzu mani mar'a min ada'iha na an-nas lẹ́yìn na sọ yẹ ká kọ̀ fáwọn obìnrin kóbìnrin kọ́ lè kí ìdì pẹ̀lú àwọn èèyàn kóbìnrin náà múra kó náà lọ sí ìdì ṣé méjì fún ọmọ láti níbi láì nídìí pàtàkì àbí sí láti fún obìnrin ọmọ lágbẹ̀lẹ̀ kírun ìdọ̀lú jama aljawab ìdáhùn صلاة العيد فرض كفاية عند كثير من أهل العلم كي يكلو الكيرو عيد أورانيا كي يما بايا بني بدو قلوبا وصوني ما ويجوز التخلف من بعض الأفراد عنها أنا كان أبا ولا يكون ما لو يكون إيد كما لو لكن حضوره لها ومشاركته لإخوان المسلمين سنة مؤكدة أما كي يقول لهم قد كبير ما يا مسلمين سنة اللبراني لا ينبغي تركها إلا بعذر شرعي kò yẹ kéèyàn fi ilẹ̀ àbí tí wàá níbi pàtàkì dọ́fà tí o sì ní lọ. وذهب بعض أهل العلم إلى أن صلاة العيد فرض عيني كصلاة الجمعة. أما فأمن أنا صلاة العيد جمعة له. bí irun júmọ̀ ṣe jẹ́ ọ̀ràn àyàn ojúlówó bẹ́ẹ̀ ni ìdí náà jẹ́ ọ̀ràn àyàn lójú ojúlówó fàlà ẹ̀dúró lè ayé ààrá mustautunin àni ìtàkàlọ̀gbọ̀ kò tọ́ fún gbogbo mùsùlùmí tó ti bàlágà tọ́mọ tó ń ṣe tó ní làákàì nínú àwọn ọkùnrin tọ́jọ́ mọ lóàbí tó ń ṣe rú tí wọ́n pé ìlú rẹ̀ lọ́wà tẹ̀lé pọ́ wà lórí ìrìn àjò kọ́kàn ní òun fi àni ìtàkàlọ̀gbọ̀ àná ààrá kọ́ọ̀lù àbàhárò fi àdílẹ̀tẹ̀rù àkọ́rọ̀ ilẹ̀ sọ́wọ́ àbọ̀ ilé ni gbólóhùn àwọn àfáà tó súnmọ́ dòdò tó hàn jù tó rẹ̀ súnmọ́ dòdò ó di wà kí n lọ ìdí túláàsì náà tó wà lórí ìrìn àjò lókù ọdún tíráàbù mọ́tò yìí bàjẹ́ lójú ọ̀nà ọmọ ìrìn àjò àlè ó di wà wọ́n súnmù lè ní sáà àhòdóró ha bẹ́ẹ̀ ni súnnà ní fáwọn obìnrin náà kún lọ kírun ìdí ó di máa ìnáyà fi bè hijab àbákùnrin fáwọn wọ hijab káwọn ẹni pàwọn kan pa ọgbọ ìjáàbù gbogbo ètò ìbí wa pé ìjáàbù wíwọ̀ fún bèmí ọ̀ràn yẹn ní kí nípa máa borí ìkẹta àgbà káàkiri àdúgbò ó di wa ọ̀ràn yẹn ní kéṣe ọ̀rọ̀ èyí ni kí sọ̀rọ̀ rẹ ni ọ̀rọ̀ ọlọ́wọ́n bá mi ọ̀rọ̀ alẹ́bí Muhammad ni ó ní sunnu ọ̀dọ́rọ̀ ha sunna ni káwọn obìnrin náà lọ sí ọ̀rọ̀ ojúmọ́ ìjáàbù wọn ọ̀tẹ̀tẹ̀tẹ̀rù gbogbo ìjáàbù yóò bolẹ̀ wọ alámi tọ́tọ́ yìí bó wọlé ló wọn lọ pé àná ah, lọ ìdì àwọn ọkùnrin ló káwọn ọkùnrin obìnrin ah, ọkùnrin ní lọ ìdì àmọ́ obìnrin kò wọlé lọ. ó di wọlé ṣé o padà sílé bá. ó yẹ kó dùn pọ̀lá sílùú yìí kẹ́ mọ̀ ẹ̀rọ ìṣe ìfọ̀tọ́ àmì ó di òun ló gbà ó gbà wọ́n kọ̀ fún wa láti tẹ̀lé òkú lọ sí bẹ̀rẹ̀ ground káwọn ọmọ ọmọlé fún wa wọ́n kọ́ ziara fún wa kama lọ pẹ̀lú agbókùnrin ìjọba gbé lọ bẹ̀rẹ̀ ground kẹ́ni kóbìnrin wa tẹ̀lé wa kọ́ bá mọ̀ kọ́ bá tẹ̀lé àmì àmọ́ kìí pé tó lè kókó ni tí ẹ̀fà wa wí ni pé àwọn múdúrà jù òun ló fi pé wọn ò mú kókó lóyún wọ́n kọ̀ fún mi láti bàtẹ̀ lókùnrin bẹ̀rẹ̀ ground obìnrin lọ bẹ̀rẹ̀ ground ìjẹ́ ìwé tẹ́ ń fẹ́ láti máa tù wọn lọ́ra wọn lọ sí ziara kọ́ lórí ọkọ rẹ̀ ti kú sí pé ọwá ní òun náà fẹ́ lọ lórí sí sálámà àkọ́kọ́ òun o àbí bàbá rẹ̀ àbí àǹtí rẹ̀ àbí ẹnìkan tó tó tó ti sìn ó lè lọ bẹ̀rẹ̀ lọ àmọ́kọ́ máa wọ́n á máa gbókù lọ máa ń gbé lọ kọ́ tẹ̀lé wọn wọ́n kọ̀ fún ṣe àlùmọ́yì nàlẹ́bìrì wọ́n kọ̀ fún láti máa tẹ̀lé òkú lọ sórí pé ká máa sin òkú lọ sórí pé oyè àmáwọn òmúlé fún wa ọlọ́run kó sàlù wa ọmọ àkíyà yìí obìnrin yìí ìyá yìí mo ní ìta ni ọmọ àkíyà bíjọ́ mo ti ẹ̀rù kí wọ́n ti yọkọ́ ni ọmọ àkíyà yìí àfáà nínú àwọn sàhábíyà lóbìnrin ìmá ti imam fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ìmá ti imam anabi muhammad sallallahu ọ̀nyà mu'azin fún làdáni là ń pè àbí yóò pèrò nílé rẹ̀ yóò wá sílé rẹ̀ ọmọ àti ẹyẹ pèrò àwọn obìnrin fi wá sílé rẹ̀ tọ́mọdé rẹ̀ ọmọ àti ẹyẹ wà líbi ọkùnrin tó pèrò yẹn òun kọ̀ọ̀lọ́ sí náà sọ̀rọ̀ kẹrùn jama pẹ̀lú àdébí tẹ́lẹ̀ ọmọ àti ẹyẹ ni wà líbi òun fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tó àfáàní òun ni wọ́n ní wọ́n kọ̀ fún wa láti máa tẹ̀lé òkú lọ sórí jẹ́ àmọ́ wọn ò múlé àmọ́ wọn ò múlé àwọn àfáàní òun ló fi kún jẹ́ wọ́n kọ̀ fún wọn láti máa tẹ̀lé kọ̀ọ̀ sí oríjẹ́ gbogbo àgbà wọn sọ pé wọ́n kọ̀ fún láti lè máa bẹ òkú òbẹ̀rẹ̀ rárá o yẹn lọ bẹ òkú o kí ni iṣẹ́ àgàbí kí ló kọ rẹ abdulwahid kí ni ẹ̀rí pé obìnrin lè lọ bẹ̀rẹ̀ ground àṣàlàyé yẹn náà ń bẹ̀ pé obìnrin ó lè ti ziyara bẹ̀rẹ̀ ground Babátúndé Olúwafọ̀wá kí ni ẹ̀rí pé obìnrin lè lọ bẹ̀rẹ̀ ground ọkọ rẹ̀ ti kú wà lọ sí kẹ́lẹ́ sí di ààrẹ ọkọ mi ló ṣàdúrà fún kílẹ̀ rí ọgbà àmọ́ orí lórí mi wọ́n sọ fún pé mo bẹ́ sọ̀rọ̀ àbí ìsàdébí sẹ́lẹ̀ mo fi ká máa sọ bí wọ́n ti wà ń gan-an kó bá ti di Yorùbá wa náà láti sọ kódà kó bá ti di Fúlàní ayé bẹ́ẹ̀ kọ́ ti tẹ̀sílẹ̀ kásọ bánibí fèsìgbó ti wá nìyẹn ẹ̀rí ni pé màmá wa sẹ́yìdà Aisha radiyallahu anha ó sùn pẹ̀lú alẹ́bí sílá ìjọba ọba rí pé kò rá lẹ́bí màá nínú yàrá rẹ̀ ah, kí ló ṣe bàbá yìí mú bàbá yìí lọ ló bá dìde ẹ bá ti lọ sí Madina rí yóò mọ̀ pé yàrá màmá wa sẹ́yìdà Aisha radiyallahu anha bí tí wọ́n sin alẹ́bí sí nù kò jìnnà sí bàtẹ́yà kò jìnnà sí bẹ̀rẹ̀ ground ẹ máa wo bẹ̀rẹ̀ ground lọ́ọ̀kan báyìí yíyá pé wà ní ìgbà tí ń wo tú òtù lọ́ọ̀kan bẹ́ẹ̀ tí máa wo bẹ̀rẹ̀ gíràn lọ́ọ̀kan nù ló bá rí èèyàn lọ́ọ̀kan lọ́ọ̀kan ó bá rí ẹnìkan lọ́ọ̀kan ló bá lọ síbẹ̀ ló bá rí pé àǹdẹ́bì lóru kì í ṣàdúrà fáwọn òkú gbogbo àdàbí parí àdúrà sáńdí parí ìbẹ̀rẹ̀ báyìí ló bá tẹ̀lé àlẹ́ ìṣẹ̀lẹ̀ ló bá ń sáré ó gbá lẹ́bi tọ́ọ̀nù padà báyìí tó náà bọ̀ wálé ló bá ń sáré lọ́wájú ló bá ń sáré lọ́wájú ló bá wọlé lọ́wọ́ àlè sùn padà nígbà tó wọ́n dilẹ̀ mẹ́lọ́wọ́ ni yá Rasulullah kí n bá lọ bẹ̀rẹ̀ gbọ́n àdúrà wọlé kí n máa ṣe àtẹ́bí wa ni àdúrà báyìí báyìí lọ́mọ sí kí ló ń ṣẹlẹ̀ ọkọ mi orí lọ́wọ́dù mi tó ń lọ́wọ́dù mi lóru àlẹ́bí ọba tó kún wọn kọ́ ẹ̀kọ́ wà àlẹ́bí kọ́ ládùúgbà tí ọ̀rẹ́ kí ẹ máa ṣe ó di bó ti rí nìyẹn àwọn àdúgbò ń kí ìgbọ́ra wọn ni ndí ọkàn ọ̀kan náà sáábì pàdé àlẹ́bí Aisha radiyallahu anha tí ń bọ̀ láti bẹ̀rẹ̀ ground ó bá ní màmá wa ń búlẹ̀ tí ń bọ̀ ń wù yìí ó bá ní mo lọ sí ziyara sàárì ọmọ ìyá mi ni ẹ̀gbọ́n rẹ̀ kọ́ Ah, ibi wọn kọ̀ fún yín láti máa lọ sí oní ara wọn ọkọ̀ fún wa ká máa kò yí ká máa kò yí ibẹ̀ ní ọjà àmọ́ ká máa wa láti lọ sí ìyá ara ó di wà lẹ́yìn náà ẹgbẹ́ fún àwọn afá pẹ̀lú ìrònú tó mo fẹ́ kẹ́ máa ṣe lè mú ní ọpọlọ kọ́ jẹ́ ọpọlọ kerosene kọ́ máa jẹ́ òróró kíni kọ̀ntrólà tí ó máa sùn ọpọlọ kọ́ máa pé a òtútù mú o kẹ́lú sí ètì sùn o àbí pẹ̀tró sùn ó ní ìdíkùmọ̀ tàhárùkù tàhárùkù ó ní ẹ̀yìn obìnrin kan àlébì sẹ̀sẹ̀lẹ̀m rí tó dó lẹ́gbẹ̀ẹ́ sàárẹ̀ ọmọ rẹ̀ ní arákùnrin arábìnrin ó yìí nítorí mi nígbà obìnrin wa sukún oh, ní àwọn wọn àlùgbà pé ọ mẹ́tò kí mọ̀ ni láti tẹ àwọn àlẹ́bì ni na á nígbà tá a lọ lé àlẹ́bì tẹ̀lé lọ́ọ̀rì bẹ̀rẹ̀ kéke àlẹ́bì àlẹ́bì tẹ àwọn olóbìnrin tí ẹ tó kéwà ní asọ́dúró ìgbà sọ́dúmọ́tò òòlà nígbà mo ní kó ṣe sùúrù lẹ́ẹ̀kan ní kó wá ṣe sùúrù níbi ó ṣe sùúrù kò ṣe sùúrù kò tún jọba ẹ̀sìn náà ó di wa gbogbo ẹ̀dí ẹ̀kọ́ obìnrin lè lọ sí bẹ̀rẹ̀ ground àmọ́ ẹ̀kọ̀ọ̀kan nítorí tí wáyé pípé àníbi ni ọlọ́run bínú sí tàbílẹ́rù lánà lẹ́ẹ̀kan rẹ̀ gẹ́gẹ́rù lánà kan rẹ̀ gẹ́gẹ́rẹ́kan àgbọ̀rọ̀ obìnrin máa ń pò yí bẹ̀rẹ̀ ground lọ́lọ́ lónìí ọ̀túnlọ́tún lọ irú àwọn èèyàn yìí ni wọ́n náà máa ń tún bẹ̀rẹ̀ ground sí lóbìnrin rárá o máa sì kẹfẹ́ kó wọ́n ládùúgbò kó mọ tún sí lójọ Friday àti jọ kó mọ tún àmáyá tètè a máa lọ bẹ̀rẹ̀ ground rárá o pé iṣẹ́ ọkùnrin ni ó di wà حديث أم عطية رضي الله عنها أعرف أنه سبت لما سبت في صحيحين أن أم عطية رضي الله عنها أنها أكالت وما أم عطية سبحان فائدي أمرنا أن نخرج في إيدين أواتك ولا عيد يشعدنا خيرا ودعوة المسلمين كما طبعا لا شيء وما أم عطية ó ní wọ́n kọ́ wá láti àwọn obìnrin ká máa jáde lọ sí ìd méjèèjì àwọn ọmọge àtàwọn obìnrin bá ń ṣe nǹkan oṣù wọ́n ní àtà obìnrin máa ń ṣe nǹkan oṣù lọ sí ìd kò kàn ní máa kẹ́rùn ní. àdéhùn àkàrí káwọn náà lè witness oore tó wà ń bẹ̀ ọ̀dà àwọn tó mọ̀ sàtàdúrà tó mọ̀ sí ọ̀tà àtàzẹ́rẹ́ àìgbà mùsọ̀lẹ̀ àti tó ń ṣe nǹkan oṣù díẹ̀ kò ní bá wọn kẹ́rùn ní wà lẹ́gbẹ̀ẹ́ kan kó náà lè bá gbọ́ àdúrà tí wọ́n ń ṣe ó ti yé wa òfin ìbáàdù alfáàbù nínú ẹgbàá mi qalat ihdahunna ya rasulullah ọ̀kan náà àwọn obìnrin ọdún wáyé pé la tajid ihdana jalbaba tákàlù fi ẹnìkan ọlọ́mí òkú ní jalbaba nínú wa قال فلتلبسها أختها كما يعرف يعني الميديو يا كويا كفني جاب كوف رهيب من جلبابها من جلبابها ولا شك أن هذا يدل على تعقيد خروج النساء صلاة العيدين يشعرنا خير والدعوة إليه في كسي مدين به ilé ìtọ́ka fún ẹ pé ó ní agbára fún àwọn obìnrin káwọn náà lọ sí alábàpàdé oore tó wà ń bẹ àti àdúrà táwọn mùsùlùmí sì ń bẹ lọ́gbàdá wá dé èdè àríkájú kúrò áàdùn ó kí iná mo fi kírun tán tó fi ṣe húdùbà tán tó fi ṣàdúrà tán ká tó túká ó ti yé wa wallahu ta'ala a'lam naam صلاة العيد لا تقام في البوادي والسفر ìrún eid àìkí láwọn ìletò kéékèèké táwọn èèyàn tó nǹkan ìtàfi káwọn èèyàn pọ̀ láti lè tún yẹn lọ sí ìlú látọ́wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn náà àbẹ́wà lórí ìrìn àjò ẹ̀rọ adébìtà gòsò wa mú rajà àsìkò ìdí ní ẹja kéèdì ara ọ̀ nígbà tàbí ní ìmọ̀mù lágbájá láàrin wa fún ara ọ̀ àìkí ìrìn lórí ìrìn àjò àbẹ́ àwọn kókó èdè question three hundred ninety three al ní náà tí ó bá jẹ́ pé ìyẹn lọ lójú ọ̀dọ̀ ó lè kí àmọ́kẹ́sọ́ lórí ẹ̀mí ètò àwọn ilé pé kẹrù mọ́mọ́ àmábẹ́ wọ́n ń gbèlú yẹn wọ́n ń gbèlú yẹn so ọkà ń pé àwọn aráàlú wọn kí ìdí ẹ̀mí ó lè kí ó di ó lè kí àmọ́kẹ́sọ́ rẹ̀ lórí ẹ̀mí ó di ẹ̀mí Naam. Question. Ìṣẹ́bì náà ni. Lọ́gbà ẹgbọ́ láti bẹ̀rẹ̀ àfáà ní bí Júmà náà ni ìdí. Ó di náà. Ọlọ́mọsá àpọ̀rọ̀ yìí. Naam. Question 393, àbí? Al-Af Mim Ainun Al-Amza min Tunis. Òjò ẹjọ́ béèrè béèrè láti Tunisia ló ti béèrè béèrè yìí. يقول ذهبت إلى ريس في بلدي بأفريقيا مرة وصادفت أن أعطي يوم العيد الأضحى قل موتاب نسلومي ní tunisia láfíríkà ní ní áfíríkà ó ti fẹ́ áfíríkà fún di áfíríkà ní áfíríkà ó ní bí i asia ilẹ̀lẹ́bá lọ́wọ́ nù tunisia náà ilẹ̀lẹ́bá lọ́wọ́ sọ́mẹ̀ àmọ́ áfíríkà ní wọ́n wá déédéé gba ìdí ọdún léyá sọ̀rọ̀ nìsá náà nìsá wàjálà tàbí sáàrí ó ilà makbara ní ziyara tí kọ́ kúbọ̀ mo wá rí àwọn ọkùnrin tí wọ́n sáré tí wọ́n ìdí tí wọ́n lọ sí makbara wọ́n kọ̀ lọ sí bẹ̀rẹ̀ ó di أن أرفاك كل من من حضر صلاة من في المقبرة وسكيسي على رجو إيدي هو يقول لدوني مقبرة ودي كتوا كنوا بيبي كتبي لا مقبرة أكو وكان قد تقدمهم قال صلى بهم جميعا لينا أو دوكا يوكسوا أزوان جميع أنواع فما إلى أن أنا بقية في حيرة بقيت في خيرة والذحول مما رأيت مواوع مدامو حتى من دون سلي قالوا مريم ولم أصل معهم تلك الصلاة لم أصلي معهم في تلك الصلاة إن تمكن بردنا أن يبقى التي أسموها بالصلاة العيد ممكن العيد ìsinmi ọba wọn kì bí àwọn ará jálíwò àwọn ará Taraba state ní ìmọ̀ ní ìsìn nígbà tí wọ́ọ̀dì college súnà dáwà súnà ti gbàgbà kẹrin ará Taraba state tó bá lọ sí hajj láì lọ Sókótó ní mobile kan fi sàárè ṣe ìṣúná fòdíò láì lọ bí a hajj rẹ kò sí ìdùn àfi kọ́ lọ sí Sokoto ibi sàárè ṣé oṣù mẹ́fọ́ ojú kọ́ lọ sí ziyara rẹ̀ kó tún lọ sí hajj àmọ́ lọ sí hajj káwẹ̀ hajj rẹ̀ ojú ó di wa a lọ sí Taraba lọ sí Islamic Center tí gọ́vnà ọba wa sí Sultan wa wá Sultan Sokoto ọwa wa síbẹ̀ láti Maghrib tí a kí mọ́gì tán àwa kí mọ́gì tán fọmọ́ ìṣá yìí wọ́n tún láì wọ́n tún láì wá sí ziyara susan wọ́n ní à ẹni táwọn ṣáàbù lọ lè bá káwọn tó lọ sí àjì lọ́wọ́ wá sí ìlú àwọn ọlọ́sẹ̀ báyìí láwọn wá nílọ wọ́n tún láì àìsùn náà sí ẹlòmíì gbà kò sí lọ́wọ́ tó pé tẹ́tẹ̀ bá ń ro yóò fi dúkò mọ́yìn lágbára bẹ́ẹ̀ làwọn ará Tunisia yìí náà níbòmí bẹ́ẹ̀ wọ́n lọ sí bẹ̀rẹ̀ ground láàárọ̀ ọjọ́ eid wọ́n kọ̀ yẹn ó di kéde bẹ̀rẹ̀ ground ni bóyá gbangba wọ́n ti rí fílìmù tó ti máa kírun bẹ̀. sọ́ọ́lì máa hukmu islam fi ààrẹ sọ̀la ilman bi anna alrif alladhina aksaduhum laysu laysa ladayhim illa masjidan la masjidan wala jami'a pé ìdájọ́ ọ̀run tí wọ́n kì í tí mo ti mọ̀ pé àwọn aráàlú wọ̀nyí ni àwọn ará lẹ́tọ̀ wọ̀nyí tí mo ń gbà lérò inú bèrè wọn kò sí wọn ò ní mẹ́tíláṣí kan wọn dẹ̀ ní mẹ́tíláṣí ní látọ̀tọ̀ ìyẹ̀sùkùnúwọ̀nà kẹyàmù tẹfàrùkì ń kálukú gbé ní tó kéékèèké ni bí àwọn ilé àwọn fúlàní kéékèèké ń kálukú gbé àwọn dẹ̀ yín tẹfàrùkì náà bá dùn mọ́ ọ̀dọ́ bíi kan náà ملاحظة عندما أقول أنهم صلوا في المقبرة أعني بالجواب èyí kò gbà kéèsì yìí o kì í ṣe pé orí sàárè yẹn kì í ṣe pé orí bẹ̀rẹ̀gàn ti kírun ẹgbẹ́ bẹ̀rẹ̀gàn ni wọ́n nìyẹn ó lè ẹgbẹ́ bẹ̀rẹ̀gàn ni yáà ni jawari bí èdè ni ànìkòbó ba èdè na ànìkòbó rẹ̀ kó lè bá òdì wọ́n ti wọ́n jìnà sí sàárè yẹn ó lè aljawab ìdáhùn alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fọ́nà gbogbo ẹ̀dá صلاة العيد إنما إنها تقدم في بدن والقرى ولا تشرع بإقامتها في البوادي والسفر irun eid a máa kí láàrin ìlú ńlá ni bodniyẹ olórin madina jẹ́wọ̀ ẹni bodniyẹ ó dé wà mọ́bùnú ó dé mọ̀kúrò àtàwọn cities la tóṣìlá ìkàmọ́tì àgbègbè àwọn okùn kéèké àwọn olùtúkì gbà kí n bẹ̀ àbá lórí ìrìn àjò àkàdà jẹ́ àtìsún náà fi àná rọ̀sọ̀lù sá lójú wa ní súnà ní sẹ́lẹ̀ mi láàfin bá àbí àkéjì nínú àwọn ilé tó kéèké ọ̀kadà hajj hajj ìwàdà alẹ́ ìsọ̀rọ̀ tó sẹ́lẹ̀ wọlá mi sọ́lù sọ́lá tó éèd fi mìnà lẹ́yìn náà àgbẹ̀rọ̀ tó rìn kò kí mọ̀ èdè nínú náà pé ìrìnà èdè òfin àtìbá èyí tẹ̀sẹ̀lẹ̀ náà àkàbà àjá àtúnnà àmìrọ̀tù bọ́dí wà lọ́nà túnnà mi wọlámi yáfà àrígbà ọdí annahu sallallahu wọlá an asáàbì àbílá àwọn asáàbì rẹ̀ annáhùn sallu salatu èdè fi sáfà kí wọ́n wọlá fi báàbì وقد حج حجة الوداع لم يصير حاج داجر وداجر عليه الصلاة والسلام ولم يصلي صلاة العيد في منى كوكيهم عيد في منى وإجمعوا منى جوك واين جوك ودا ما في عيد هنا وان منى torí ìjọ kẹsàn-án ni wọ́n wà ní àràfá obìnrin ọjọ́ ọdún wọn láràfá ẹ̀ alẹ́ ìjọ kẹsàn-án náà wọ́n mú tí ló fi bá báyìí tó bá di asfaw báyìí ilẹ̀ bá báyìí tó ń rí táàrí náà báyìí ló ń pè ní asfaw náà ni wọ́n á mú kó ní zẹlífà lọ sí mìíràn wọ́n kó lọ sí mìíràn ànábì ò kírun éèdì ń ó dé wà wallahu ta'ala alam ولم يصلي صلاة العيد في منى وفي أتباعه أتبون دوتا اليوم أما سابر وأصحابه كل عليه صلاة كل خير وفي اتباعه بين التالي سنة عليه وسلم وأصحابي في السنة وأصحابي كل خير والسعادة ببوري بدوام أسوريري ببوري بدوام أنا كوتي لتولى عن النبي سلم أسوريري ببوري كوني أجيبي كوني أودي الله مسافر أيوة الله قد بان هذه صلى الله على الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام so gẹ́gẹ́ eh, bá ní ọgbẹ́ wọ́n ní ibi tí wọ́n tán kí ìgbà yóò túnmọ̀ láàrin ìlú kápọ̀lá fẹ́yìn ìlú ìlú bá lọ gbá wálẹ̀ ní ìlú ọba gbá wálẹ̀ alẹ̀ àbí àbá òní gbọ́ gba wà nìkan lọ jọ kílọ̀ alẹ́ sọ gba Madina àwọn òtí ìṣẹ́wọ̀n tẹ̀sí ní gbangba tá a Madina ni máa kà ní bí sàwọn òtí kì lọ́gbẹ́ wọn pa Maka Maka ni masilasi kábà àwọn òtí kì ọ̀rọ̀ ni ibi tí wà dáhùn kì gbé wa ọlọ́run sí wa àníjọ́ mẹ́ta àníjọ́ mẹ́rin báyìí nìyí bí wa lọ àní twenty eight àní twenty nine tó bá ti ẹ̀rọ kí afẹ́kún ó tó bá rí ẹ̀wọ́ mọ̀ sọ pé yàrá òjì òye ẹ̀bá ṣe rí ọ̀rẹ́ pé òfin tiẹ̀ ní ojú mẹ́ta náà olùfiṣẹ́ rẹ̀ kó bá wálẹ̀ káàkiri kálọ̀ sí lọ kótó ní ìdí sí bọ́sà ìlú o kábọ́sẹ̀ ìlú mọ̀ndó kẹ́kọ̀ọ́ mọ́nà

tí o bá ní ọ̀rẹ́ tí wọ́n ti yìí lọ́gbà táwọn máa ń lọ táwọn máa ń lọ sí lọ láti lọ sí most of the American travel bọ̀ láti lọ sí láti fún ọ lọ́nà tó ń gbé yẹn bọ̀ wọn èyí ti kọjá ìbéèrè ìgbà ní wọn àti rápárápárá kò lọ bí akásọ dé oko tí wọn wọn ti ti ìtàn lè tó tó èrò wà bẹ́ẹ̀rù fún wọn kí wọ́n para lẹ́ẹ̀múra yìí láì ti wẹ̀rẹ̀ yìí nìkan ṣe ká bá a kírun ìjọba yẹn àbí kí wọ́n máa lọ ní ìdàgbẹ́kúnlẹ̀ lọ́jú wa kí wọ́n lọ míìtì lọ́fẹ́ lọ míìtì kúnlẹ̀ lọ kí ní yẹ lólóbẹ̀ tẹ́ta fún un ẹlẹ́kejì bí mo àti àti mọ̀ kí fáwọn obìnrin yẹn mo rí káwọn aráalé nìkan sílẹ̀ mo wá bá wọn sí ìkànnà àwọn ọmọ tó pẹ̀lú wọn obìnrin ní kí ẹnu fún wọn àwọn ẹgbẹ́ ti bàlágà ni kí ọmọ tó ti bàlágà àti bàlágà rẹ̀ ò lẹ́yìn lọ́dọ́ àti àwọn ọmọ sí ọlọ́dún ní ká tẹ̀lé súnmọ́ ìmọ̀ ilé àwọn kejì lẹ́yìn láti sọ akíyàn ní kan láàrin ìmọ̀ láti ọmọ táàdì lọ mo ní kókó sẹ́yìn láti súnmọ́ mọ̀ sí ni o bàbá àgbà bàbá kan wá mọ́ ọmọ ìṣe wa ọmọ mi ọmọ ẹ̀gbọ́n wọ́n fẹ́ dàpàrà ó rà ní pé náà wọ́n á filẹ̀ ìmọ̀ sílẹ̀ fún àbáwọn òbí mú súnà ẹ̀ lé níbẹ̀ tẹ́mi òfin ní tẹ́mi. tó ṣùgbọ́n tó àwọn tó ń travel sọ pé ọ̀nà bímọ wọn wọ̀ ráì kọjá ìdí yìí wọ́n ní ó dèrò wọ́n ní ó dèrò ó dẹ̀ kó dúró kẹjọ kírun láì múra múra yẹn mustahabu ní ìlú ìlú ìjì lẹ́yìn àwọn tí wọ́n ń travel mùsùlùmí àwọn ọ̀rọ̀ ipa ọ̀rọ̀ ẹ̀sìn ó yẹ ká máa mú pàtàkì ọjọ́ ìgbẹ́jẹ̀ máa délé ọjọ́ àmà bójú ọ̀nà tẹ̀rí náà mọ̀ àmà bójú ọ̀nà tẹ̀rí náà àmà safe ya sí ẹ̀jẹ̀ máa múra àjò nígbà tó lọ wá ní wọ́n bá o di ìwà ẹlẹ́ẹ̀kejì nípa ọmọdé tó yẹ ẹjọ́ kéwùn kọ́bí wà ní wájú ọba mu òdì àmọ́ tọ́pọ̀ máa ni tí ọmọ tó ṣe kéèyàn bí síwájú ara rẹ̀ àkèrè àwọn sọ̀hábà wọn àrẹ àwọn táwọn akọ́sẹ̀ mú ti sábọ́n bẹ̀rẹ̀ ọmọ tó fà sẹ́yìn tọ́mọ̀ ẹ gbó ah, irú fi agbésí àìwọ̀n ó ní bẹ́ẹ̀ bí ti pa wá láti bá ti máa ṣe ó ní àkámọ́sọ ah, kó ti pa àwọn kan ọ̀tẹ̀lé ẹlòmí ọ̀tẹ̀lé nítorí agídí àbí torí ìfẹ́nu ni àbí torí àìmọ̀ni ó ní torí àìmọ̀ni ó àti pé irú àwọn bọ̀dá ayé tó ń dìbò àwọn pàtàwá tó ní eh, bọ̀dá ayé tó ń dìbò pàtàwá èyí pé àsìkò tí èèyàn bá jí náà àsìkò òun èèyàn ọ̀rọ̀ kí ló tààwù tó ṣetán lóòótọ́ ṣetán lóòótọ́ ó fẹ́ sí àwọn èèyàn lọ́nà ni ẹlòmíì ní kí pápá nínú Ramadan yìí ẹlòmíì gba ah, orun sàrùn lóṣù ṣé o sì sọ pé gbọ̀n táwọn bá dínà lásìkò ìrọ̀ àwọn kí ló fà á tí àgbà tó ń ṣeré gbàrà àmọ́ jẹ sàrùn lóru tí wọ́n ti lásùgbọ́ àlámà jẹ tó pé à ń jẹ sàrùn sábà yìí à ń lọ mọ́sálásì tí o ti pàṣẹ ń sùn tó ń fi wá gbé wa lọ ó ti báwọn èèyàn ra ọdọ́ ọ̀pádà fún ti change ṣẹ́yẹ́ pé dédé wò yí làwọn ìgbìmọ̀ àti ta orun sàárì ní orun sàárì ní ìsìnkú àṣùbà àwọn ẹ̀rẹ̀ kan ti láàyè ó di ìrún àṣùbà àti ohun tó kíláàsì kù ó di ọgbàgbé pé bí ó ti gbàgbà bí àìmọ̀kan ti dà láàmú pé mi pàpà láìmọ̀kan ni àìmọ̀kan lọ́dà láàmú pé pé ọmọ pé ìrún tálẹ́bì kéjì ẹ̀sọ́ òun ti yọ rẹ̀ wọ́n wà lórí ìrìn àjò alárakọ òun gbogbo gbé wọn lọ wọ́n tẹ̀ prepare fún wọ́n prepare fún pé òun ló wọn lọ tàbí òjì wa síbi wọn lẹ́yìn náà tí wàá wo nítòsẹ̀lẹ̀ tí àwọn èèyàn nígbà tí òòrùn ta sí wọn tí wọ́n jí àti ìṣòro tí ọ̀rọ̀ yẹn ó gbé wa lọ báyìí kò bí tó sùn lọ

dáyanjú orí ìdá lọ́rọ̀ sọ̀rọ̀ kó àwọn obìnrin tó ń kírun ní ọmọ kékeré tó pẹ̀lú kọ bá mu àmá òfin ẹ̀ka náà pé òun gan lẹ́fìlà níyà ọmọ kékeré bí o ti bàlágà ló ń kírun lẹ́fìlà níyà àmọ́ kọ̀ ẹ̀ kó mi kékeré rẹ̀ kọ̀ kó tó lẹ́yìn obìnrin tó jẹ́ obìnrin ó di wà kò sí parí o kò sí parí o orí báyìí orí báyìí kù mọ́wù báwọn mọ́wù báwọn a rí oṣù lójọ Wednesday a kì lójọ iṣẹ́ àlà àwọn ni lọ́pàdé báyìí gbáàgbọ́n ẹnìkan ní ọmọ gbà ní ní tó pàdé báyìí ó wá ní àrà ah, tí ó rí èrò ojúmọ̀ àti ìgbà pàdé fine ọdún báyìí. èrò ojúmọ̀ àti ìgbà pàdé. ẹ̀hẹ́n náà yóò náà yóò àtọ́kì àyíbẹ̀ ẹ̀kọ́ ní abdulrahman. ọbẹ̀ alikẹ́yìn fún yéèjì orí lórí orí nóòrò àlà nóòrò orí lórí orí àmọ́tẹ́ ìbá fi kálẹ̀ kíkan kò sábúrú ń bẹ àmọ́ mí sí orí tọ́pọ̀ ó di omi ìṣòrí pọ̀jọ́ ni wọ́n pín wọ́n wá ní àmàmù ìgbà kan ìgbà kejì náà tó sì ní chance ó sì ní right gbà ó sì kí pọ̀ jù orí lórí orí ni ó yẹ kó ní tí ó kù sí ẹrí rẹ̀ yóò mú ẹrù kí wọ́n tọ́lọ́ fi sàánù rẹ̀ nù ah, tá